وكل دلالة في النار على قفون الله أتركاتي بفون محمد صلى الله عليه وآله وسلم كيكاتي جناكي أمبا kópa àwọn aráàlú rẹ̀ kópa àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ ọlọ́run bá subhanahu wa nínú suratul Mulk ń sọ báyìí pé ní wà lẹ́sì ìjáàmìnà lábùnú àrùbọ̀dà lóla fámúṣú fi mọ̀nà kíbi ha wákùlù mi rìsíkìhì wa ilé ìnùṣò ọlọ́run bá ní òun lòún dá ilẹ̀ ẹlẹ̀ fún yín tó ń tẹ pẹrẹsẹ tó gbá ètò fẹ́ fámúṣú fi mọ̀nà kíbi ha ẹ̀rìn lórí ilẹ̀ ẹ̀lọ́dún tó wù ní lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀ wá kúrò mi rìsìkì ẹ máa jẹ nínú nǹkan àrísìkì tọ́lọ́run ṣe fún yín lórí ilẹ̀ wá ilé ìnáṣó ọ̀dọ̀ náà báyìí náà ní ẹ̀ padà sí ọlọ́mọ subhanahu wa ta'ala ló dálẹ̀ fún wa ó ká máa lọ ká máa bọ̀ lórílẹ̀ ká máa jẹ nínú àrísìkì ọlọ́run tó wà pẹ́ ká wá àrísìkì jíjẹ ìmú tí ọlọ́mọ subhanahu wa ta'ala tí ó pèsè sí orílẹ̀ ayé yìí tọ́ka yín pé ní ká ṣe kìràkìtà lórílẹ̀ láti ṣiṣẹ́ láti wọ́nà àrísìkí ní ti ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala tí ó fi ìgbàláyè rẹ̀ lẹ́sìn ọlọ́sọ láàyè pípẹ́ ní ọjà alẹ́ náírà tún ṣùgbọ́ta àṣẹ oorun tẹ́sùn lálẹ́ àṣẹ ní nǹkan ìsinmi fún yín wàjàlínà láìlà libáàsà a ṣe òru gẹ̀jọ́ ní libáàsà ní aṣọ ọ̀wọ̀ fún yí tí ó dókùnkùn bò yí kiri mú wàjàlínà nàhárà màáṣà a wá ṣe ọ̀sán ní ìwájẹ fún yí kí kálukú wá tí tí ó jẹ lọ ayẹlẹ iná ń tọ́ka pé ní ẹ̀sìn wa ìtọ́pẹ̀pẹ̀ sí ká ń bá jẹ ká ṣiṣẹ́ ìtọ́pẹ̀pẹ̀ sí ni ẹlọ́fà tó pé ní àdẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ló ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí pé ní wàlẹ́bí nafsi bìyẹ́nì ó fi ẹni tí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ ó fi búra náà ni ọlọ́run ọba àlekè ọlá ànábì ní ìdí àyà ọba àdókò mọ̀hábùlà kékeré ní kọ̀ọ̀kan yìí kó mú okùn kó mú okùn kó wá mú okùn yìí fàyà tẹ́tì kó lọ́nà ogbó kó lọ́ọ́ ṣẹ́gi pé èmi ò tiẹ̀ rí iṣẹ́ náà o èmi náà wá mú kùn lọ lóńgbó láti wọn lọ ṣégi aláàfáàrí kó tó má rí tí ó fi gbé bóyá pé ó gbé lẹ́yìn náà ní àbóhùn sórí anábì ni kó lọ ṣe bẹ́ẹ̀ kó lọ ṣégi ẹ̀yà àti bíyì kó wá kó wá náà lù fàyẹ̀bí òhùn kó wá máa ta kó di aṣẹ́gi ta fàyà kùn bí wọ́n yàtà sọ́dà kó yẹ pé ibi tí ń rí jẹ mu tiẹ̀ igi ní sẹ́ńtà òun náà wá ń rí jẹ ń rí mu ọ̀yà tasọ́dà òun náà ti túmọ̀ ẹ̀bùn yàn anábàá Muhammad sallam oní khairu lahu min an ya'tiya rajulan a'atahu Allahu min fadlihi ó lọ lọ́ra rẹ̀ mọ́ lówó kan lọ àbí ọ̀rẹ́ rẹ̀ kan kó lọ lọ́ra rẹ̀ mọ́ kó máa béèrè fayẹ́sàn kó wá rí pé ibẹ̀ ló ti máa tọrọ jẹ́ lójoojúmọ́ káwọn oníṣẹ́ nìyí kọ́mọ wa níṣẹ́ lọ ànábi kéèyàn máa lọ ṣẹ́ gidi alágbára tó kàwé yìí o iṣẹ́ wo ni wọ́n ń ṣe kò tí ì ríṣẹ́ kódà igi ní lọ ṣe ní tagi ó dáa ní kó lọ mú yẹn kan lọ kó wa máa lọ béèrè lọ́wọ́ rẹ̀ fẹ́ fún wa ní táwọn jẹ ní gbogbo ọgbà àtọ́ wú àwọn ọ̀nàrú wọ́n fún ní àdúrà fún ilé ìfihàn pé ní ìsìláàmù ó pèpè sí kéńkálukú wa náà ní ọ̀nà tí ó fi mọ wá ní sìkì rẹ̀ iṣẹ́ tó tóbi ní iṣẹ́ tó kéré tó bá láti jẹ́ tí halal tẹ́sí fọwọ́ sí islam pẹ̀pẹ̀ sí wípé kí n kálukú náà ní tí yóò mọ̀ ẹ́ sí kódà à ń sin náà à ń ṣe jọ́sìn fọ́nà tá pé jọ́sìn la wáyé wá ṣe téèyàn bá ti ṣe jọ́sìn fọ́nà tó lọ pàjọ́ náà kò ráyé wá tó ti bá ṣe mọ̀ pé jọ́sìn la wáyé wá ṣe yìí kò ta kò ká ṣiṣẹ́ kàńtórí bá wa ń sin lọ́nìí làlá àní ṣiṣẹ́ mọ́ kásán mọ̀ mọ́ mú bá wa ọlọ́ọ̀bá ọ̀sẹ́bẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala oníyá ayyuhalladhina amanu ẹ̀yẹ ẹ̀rúsìn ọlọ́ idha nudiya lis-salati min yawmil jumu'ah tó bá pè ń lọ́jọ́ júmọ̀ ìlú ọjọ́ òní tàbí pé òun náà tètè kẹ lọ rántí ọlọ́run kẹ gba lọ fadharu lè bẹ́yìn ẹ̀fì kátàkárà alẹ́ ìtumọ̀ pé ká tó wá jímọ̀ òmìnira náà ṣiṣẹ́ ẹ tó bá káwọ̀ nípa ah, ọjọ́ jímọ̀ èyí fẹ́ mọ́ ẹsinmi ah, yẹ ká mọ́ ẹsinmi lọ́jọ́ jímọ̀ ẹ̀sìn gbé ògbé lẹ́bẹ̀ ìtẹ́tí kàṣọ ni kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ díjọsìn lọ́wọ́ fásà àwọn ilà àdékèrè ńlá ẹ yára lọ tètè lọ sí lọ fásàrò lè bẹ́ẹ̀ ẹ fi kátàkárà alẹ́ zalikum khairun fẹ́ ìdá àmúdíyàtì ẹbá tó wá kí jímọ̀ tán fantasiru fìlà àrùbí ẹ tó wà bùtọ́bù mi fadìlẹ̀ la kò tún ṣe wọ̀ mẹ́kẹ́ tó padà sí di iṣẹ́ yìí eléyìí wípé ní àásí lọ́nkán kò ta kó kálà ń ṣiṣẹ́ mùsùlùmí ìmọ̀ ni iṣẹ́ tí olóòmọ̀ ṣe ni eléyìí ni tí ẹ̀sìn wa tí ó pé tó pé wá sí tó yẹ pé ká ní ṣe wa lọ́wọ́ kó kà má takùtọ̀ náà bá ní ọlọ́run sọ láyé pé yáa yọ lẹ́bí na ámànù ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ gbàgbọ́ láàtò lè hí ikùn àmúwálùkùn wọ́lá àwòládùkùn àǹtíkìrìlá ẹ má jẹ́ pé dúkìá tẹ́ ń wá àrísìkí tẹ́ ń kójọ ẹ má jẹ́ kó takò ìrántí ọlọ́run ẹ má jẹ́ kó mú ikú òǹbí bẹ́ẹ̀ ní sinú ọba mọ́ ṣùgbọ́n tí o bá ti mú ikú bẹ́ẹ̀ lò tẹ́ sinú déédéé kò sí tó ní kí a má ṣiṣẹ́ mùsùlùmí níṣẹ́ lọ́wọ́ ni àwọn tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó gbéṣẹ́ ẹ̀sìn yẹn náà làwọn ànábì ọlọ́run tó ti yẹ pé iṣẹ́ ẹ̀sìn lọ́lọ́run fi rán wọn àrínú ti ìṣesí tiwọn náà báwọn náà níṣẹ́ lọ́wọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa nínú suratul furqan ọlọ́run àmọ́ arsalna qablaka minal mursalin ilẹ̀ Muhammad àrùn oníṣẹ́ kan bìfọ́ tiẹ̀ síwájú tiẹ̀ nínú àtó ti wá Nuhu ni Ibrahim ni Isa ni Musa ni dàrúdù ní suleiman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn òjíṣẹ́ tá ti rán ilà ìnáwó láyà kúrú rẹ̀ tọ̀ hàn àwọn náà ń jẹun bàbá wọn kẹfẹ́ rí wọn pé àṣìbójíṣẹ́ náà pè wọ́n kò yẹ kẹ́ jẹun kọ́ lọ́ọ́ kàn mọ́ ọbọ̀ wọn èèyàn làwọn náà àwọn náà ń jẹun wọ́n yẹ musu náà fi aswaq tó ti bá tẹ́lẹ̀ lójíṣẹ́ àwọn náà ń lọ́jà lọ́ra nǹkan wọ́n sì ń tajà bó tẹ̀lé kó ṣe wájú náà tó yẹ musulumi iman ní iṣẹ́ tí olóòṣè tó fi ma jẹ halali ni yẹni al-imam àwọn ń sọ nígbà tí wọ́n kọ́mẹ̀tì lórí àyà yìí ẹni ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú yìí an jami'i man ba'athahu min ar-rusul ń sọ ń pa àwọn tó ń rán sí wa nínú àwọn òjíṣẹ́ ẹtí bá sì ń jẹ àwọn olóòtú sì fi sẹ́ńdì kẹtí ó ti máa rí tí ó máa jẹ ní wàyẹ̀mùsùnà àṣùwá àwọn náà rìn ní ọjà wàyẹ̀tàjúnà ilẹ̀ àtàgà zidi yẹ pé àwọn náà ní bùkátà sí ń tẹ́ máa jẹ wàyẹ̀mùsùnà fìlẹ̀ àṣùwá kìlẹ̀ tàkà sùn wọ̀ tìjà rọ àwọn náà lọ́jà láti ti kátàkárà ilé ìfẹ́ ya pé ní àwọn anábì ọlọ́run àwọn náà ní iṣẹ́ lọ́wọ́ anábì wa Dáúdà àìsàlá tí ó ntí a rí nínú tán náà pé Haddad bíi alágbẹ̀dẹ ni ọlọ́run sọ́nà ọ̀tàlá nínú mùjísà tó lọ́run ṣe fún mi pé ọlọ́run wà lánà láwùlẹ̀ hadid amú irin tó jẹ́ pé yóò ṣe wá láti ká ọlọ́run sì ṣe nírọ̀rùn fún Dáúdù bó bá ní bó bá fẹ́ fi ní ṣe ni yóò fi ṣe bákan náà ọlọ́run sọ́nà ọ̀tàlá ó sọ láyé pé wà àlàmúnáhù sọ́ni àtàlàbùsìn lákùn lítòsínàkùn mi bàṣìkù ní ta tó kọ́ Dáúdù ni a fi irin àfi ṣe inú tí ń ṣe torí tí bó ṣe jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run inú tí ń ṣe ti fi ń rí owó lọ́wọ́ ni. bákan náà a nínú àkọọ́lẹ̀ alimami Bukhari nínú hadithi tí Abu Hurairah gbà wá wọn ni káyọ̀nà Zakariya najjaro anábìwọ̀ Zakariya najjaro tá a lè mọ̀ síbi fọ́níṣọ̀ lòun tó ti bó jẹ́ ànábì ọlọ́run bákan náà náà ni ló inú tó jọba lòun náà ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ọlọ́run aláṣẹ gbogbo wa tó jẹ́ ìgbẹ̀yìn gbogbo wọn kí anábì tó di anábì ó dáná jẹ́ gẹ́gẹ́ bó ṣe wà ní àkọọ́lẹ̀ anábì ọ̀sán sọ́lá ó ní màbá àfàmọ́ọ̀hún nàbí ìyá kò sí anábì kan tó lọ́run gbé dìde ìlà rọ àlìkánà àfi kó dáná jẹ àṣọ àwọn abẹ́rẹ́ pé wà á ń ṣe ìwọ náà dáná jẹ bí wọ́n ṣe wáyé anábì ní bala náà bẹ́ẹ̀ ni náà bẹ́ẹ̀ ni kóńtò àrà áhà aláàkọrọ rí ìtọ́lẹ̀ ahli Mákà èmi náà ti gbà kan dára jẹ̀ rí lórí òkè fún ara Mákà tó yẹ pé tí ìfi ń jẹun lọ bákan náà lànà fi rí owó tí ó san fún ẹni tó fẹ́ ọmọ rẹ̀ òun náà pé ó bá dára jẹ ti bọ́ ti já àwọn ànábì anabiwa muhammad sallallahu alayhi wa sallam kó tó dé anabi ó ṣe ìrìn àjò láti lu mọ́kà lọ sí ìlú sham níbi owó ìyàwó kọ̀díjà owó iná ni ìyàwó kọ̀díjà rí àmọ́nà rẹ̀ lórí déédéé rẹ̀ ló fi fẹ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam gbogbo tá wọn àjò kó kalẹ̀ pé wọ́n mọ wá mú wá bá wa ní ọlọ́run tó dá wa tó náà wá ń ṣe ó gbọ́ wa àwọn náà ní iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi rí jíjẹ mímu wọn bẹ́ẹ̀ làwọn ẹni ìṣíwájú wa láwọn sahabatul kiram ridwanullahi alayhim ajma'in kọ́nà kó bá kẹ́ gbogbo wọn lápapọ̀ àwọn sàhábà tó bá nẹ́bí ló gbà gbogbo wọn náà níṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi ní jíjẹ mímu wọn. Abubakar Siddiq radiyallahu anhu òun náà lẹni tó jẹ́ khalifa lẹ́yìn ikú ànábà muhammad sallallahu alaihi wasallam nígbà tí abubakar jẹ́ khalifa abubakar bá tún gbé ẹrù ló bá di ọ̀nà ọjà àǹfààní ọ̀rọ̀ ń bèrè pé ìwọ lọ́jọ́ lórí gbogbo àwọn mùsùlùmí nígbà tánàbí kú tán níbo lọ́ lọ ìtí ìṣe kí n tó di khalifa lè ní ṣe lọ torí pé òun ṣàjẹ̀rún mu kó tó di pẹ́ràn sọ àbọ̀wá jòkó pé iṣẹ́ tó gbà yóò ti tó jẹ́ kọ́ jòkó ẹ̀fún wọn rẹ̀ pé nínú owó àwọn o ẹni tó jẹ́ khalifa gbogbo wa agbọ́dọ̀ ní táàmù fún ṣùgbọ́n bí ó ṣe yẹn ni pé jábá ń kiri jẹ́ olórí gbogbo òlú pátápátá olórí gbogbo mùsùlùmí àgbáyé ń jọ́nà lọ́hùn ó sì tún níṣẹ́ tí ń ṣe bákan náà láàrin nínú àwọn sọ̀hábà mi náà Abdurrahman ọmọ Awf ńgbà tó délu Madina gbogbo ńlá mọ̀ pé àwọn ará Mẹ́kà gbógun tẹ̀sìn lákọ́kọ́ ni tí àwọn tó gbẹ̀sìn wá ṣe hijira lọ sí ìlú Madina aráàlú mọ̀dínà gbà wọn lálejò wọ́n kó wọn mọ́ra ẹnì kọ̀ọ̀kan mú èèyàn kọ̀ọ̀kan nínú àwọn aráàlú mọ́kà tó wá fún ọmọ ìyá wa tọ́sẹ̀ èdè ni tí wọ́n nígá tí wọ́n nígo ẹni tó ní nǹkan níbi títí mọ̀ wọ́n jó mú kò yẹ ká jẹ́ kán mà lá nkálukú mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹni tó wá mú abdulrahman ọmọ Auf náà ń pè ní Sa'ad bin Rabi' al-Ansari radiyallahu anu ó wá pé abdulrahman ọmọ Auf eré abdulrahman ilé mi ló tóbi yìí máa lò ó ṣe wẹ́ẹ́ ìyàwó méjì mo ní kò yí tó wọ ẹnu wọn kí n kọ̀ọ̀kan kan fẹ́ owó mi ni kápẹ́sì méjì kájọ máa ná Abdurrahman ọmọ Auf oníbàárọ̀kọ̀lọ́ lákàfi ahlika wa malik kọ́nà kó bẹ́ẹ̀ fàlùbáríkà sí ara alẹ́ yẹn ìyàwó ẹ kó bẹ́ẹ̀ fàlùbáríkà sí pọ́pátì ẹ máa mú ìtìbò kan ní ìdílé dàlú ní aláṣọ́kè àṣọwáàkì ọjà yẹn aráàlú màdínà mo fẹ́ mọ̀jú tọ́jà yẹn wà wọ́n fọ́nà ọjà hàn bó ṣe múra sí ṣiṣẹ́ èmi náà fẹ́ ṣiṣẹ́ tèmi kò tó wà lówó tàbá mú àwọn sọ̀hábà tí wọ́n ní owó tí wọ́n ń ṣòwò tàbá mú Usman bin Affan ẹni táwọn sì ní Abdurrahman ọmọ Auf tó ti bó ṣe dúró ti ànágbà Muhammad sallallahu alaihi wasallam olórí ìlú kan nìyẹn jẹ́ lẹ́ni ni àfa kan ló jẹ́ ni onípò kan ni à ń tọ àwọn eléyìí lẹ́yìn ni tòun ti bẹ́ẹ̀ àwọn náà ní ọ̀nà tí wọ́n ń gbà ṣiṣẹ́ tí wọ́n fi ń rí ìjẹ̀mú wọn ìyẹn ló bá dé Umar ibn Khattab radiyallahu anhu táwọn sí khalifa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí àwọn bá kiri kú tán Umar sọ̀rọ̀ gẹ́gẹ́ la yaq'udu ahadukum an talabi rizq ẹnì kankan yóò gbọdọ̀ jókòó sílé o kó máa wá jíjẹ mú lọ kó máa tẹ́wọ́ lókè Allahumma irzuqni ni ọlọ́run dákun ṣèjẹ́ mú fún mi kémìnà mọ rí náà kí kémìnà mọ alima tó sì mọ̀ pé anna sàmá aláàtúmùtì rùdáàbà wà láàfin tọ̀ sọ́mọ ìrọgódì fún yẹn kìí ṣe ọ̀sífà ìwọ lọ ṣiṣẹ́ lọ fi rí òkú gbogbo ilé tá ń sọ yìí ń túbọ̀ pé ní mùsùlùmí ìmọ̀ níṣẹ́ lọ́wọ́ ni iṣẹ́ kò kéré gbogbo ọ̀nà tó bá òkú gbà wá mùsùlùmí kó gbìyànjú kó ní tí ó ti máa jẹ ọ̀nà halal sàrà kánà amaluhu tìjára iṣẹ́ ẹni jẹ́ owó ṣiṣẹ́ owó sí ní nínú iṣẹ́ tó lálùbáríkà tí àníbà ọ̀nà sọ́lá tó pe àkíyèsí wa sí ni wọ́n bèèrè pé lọ́wọ́ àná pé iṣẹ́ wo ló dà kéèyàn máa ṣe àlẹ́mìnà amẹ́lú rọ́dúnlù yẹn ni iṣẹ́ tó yẹn bá ní fọwọ́ ara rẹ̀ ṣe tó máa ṣe iṣẹ́ tó dá lẹ́nu wà kó lò bẹ́yìn ìmọ̀dúró àti gbogbo òwò tó yẹn ṣe tí ń ṣe pẹ̀lú àmọ́ náà tí ó jàǹbọ́ wọn lákẹ́jì nínú iṣẹ́ tí ó dá ní ó lè jówó lè yẹn ṣe áwùtọ̀ alim ó lè jẹ́ akọ́nilẹ́kọ̀ọ́ kó sá ti jẹ́ awìlì fìlà ha ó lè jẹ́ iṣẹ́ àgbẹ̀ ẹ̀rí áwùsì náà ó lè pẹ́ tí ṣiṣẹ́ wọ́n mi áwùsì yá akọ́ ó lè jẹ́ pé ẹ̀yẹ́ ṣe dráìfì ni tó náà wá mọ́tò àbí mọ́rúwá ní wà àbí wọ̀ kádà kó láyé pé iṣẹ́ tó dáa ni mùsùlùmí ò gbọdọ̀ sọ pé iṣẹ́ kan ẹ̀ ó kéré òun fẹ́ ṣe mùsùlùmí máa ń gbìyànjú kó níṣẹ́ lọ́wọ́ ni ìlànà bá Muhammad sallam ó sọ ọ́nù hadith kan làyàkùlù àhàdùkùn tọ̀ àmọ̀ kọ́tùn kò sóúnjẹ kẹ́yìn kí ẹ ti bọ́nu xẹ́rù tó tó tó lóore tó min àyàkùlà min àmàlìyẹ́dì kó tó ń tọ́ fọ́ ara rẹ̀ ṣe pé iṣẹ́ yóò èmi òṣìṣẹ́ rẹ̀ iṣẹ́ ọlọ́nṣẹ́ ni iṣẹ́ ìjọba ni iṣẹ́ akọ́mọlẹ́kọ́ ni iṣẹ́ transport ni gbogbo iṣẹ́ àgbẹ̀ ni gbogbo iṣẹ́ tó wù kéèyàn ṣe bá iṣẹ́ tí ń jẹ́ fẹ́nu yóò èmi náà mo ṣe fúnra mi èmi mo ṣiṣẹ́ rí i anábì kò sí tó yẹn ń jẹ tó dáa tó bẹ́ẹ̀ fa inna nabiyya Allahi Dawud torí bá nàbí Dawud tó já nàbí ọlọ́run kana yakulu min amali yadi òun náà jẹ nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ ni eléyìí náà ló yẹ kí mùsùlùmí kí o ṣe ojú kòkòrò rẹ̀ ká má fojú kéré iṣẹ́ kan torí pé téèyàn bá ṣiṣẹ́ yóò jẹ yóò jẹ haram yóò rìn lọ́nà tí ó da ìjọmọlúwàbí rẹ̀ yóò fi falẹ̀ ẹ̀sìn rẹ̀ gan olè fìrà rẹ̀ àwọn ẹbí rẹ̀ gan ó lè fi wọ́n láre kéèyàn sì fẹ́ bí láre rẹ̀ láì tọ́jú wọn kéèyàn ní èyàn gbóyè ló fún débẹ̀ ni àbí ìròrí kan ló bá débẹ̀ àbá ìdí kan yóò jẹ ẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá tó sì dìyà rẹ̀ sọ́lá ó ní káfà márì ìfìmọ̀ ó mọ̀ tó fún yẹn lọ́dọ̀ Ọlọ́run wá fi wọ́n ráre yẹn pé ẹ̀ṣẹ̀ náà ni ó tún máa jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba yẹn ló fàtọ́ pé yẹn máa ń ṣe kìràkìtà níbi pé níbo ló lè jẹ́ halal táníyàn rẹ̀ dá lórí ẹ̀ òun fẹ́ rìnà tí ó dá òun fẹ́ fi tí ó dá bọ́nú ó fẹ́ fi gbọ́ àwọn ẹbí mi ẹni táníyàn bá dá lórí ẹ̀ yóò sì tún máa gba aládá lórí tí ń ṣe torí pé iṣẹ́ dáadáa ni torí pé ká náwó rèé ká ná síbi tó tọ́ ká ná fẹ́ bí ká ná fún àwọn fámìlì wa ìtẹ́sẹ̀ fọwọ́ sí ni tí ẹ bá ti ń ṣe ẹ̀láníyàn tó dá tí sì ń rí níbi tó dá ọlọ́run bá subhanahu wa ta'ala yóò tún mọ sálẹ́sàn ni ẹlọ́fà ní inú hadithi Sa'd ibn Abi Waqqas tó wà ń sọ yìí Bukhari ọlọ́nàbí wa Muhammad rasulullah ó sọ pé ní innaka la tunfiqu nafaqatan wọ́n nínú owó kan tẹ̀pútẹ́kì bí àwọn ìṣe Allah tó fi ń wojú rẹ ọlọ́run owó ìmúná ojú rẹ ọlọ́run fi wá ẹ̀sán lórí ẹ̀ hátà lẹ́tì ìtẹ́jẹ̀ alùfífí ìmọ̀ràtì kódò fi débi tá a fi ń bọ́ àwọn ìyàwó wa pé ẹ̀sìn ní abọ́ wọn kábọ́ wọn wa ọwọ́ náwó ọ̀tún rẹ̀sán lórí ẹni tó wáyé pé iṣẹ́ kẹlọ́ fi iṣẹ́ tó wá fi rí ìkẹ́ tó fi rẹ̀sán àìpé iṣẹ́ náà ò lè rẹ̀ kí èèyàn mójútó mùsùlùmí yóò gbìyànjú kó níṣẹ́ lọ́wọ́ kò ní jẹ́ ẹni tó yẹ pé yóò mọ̀ gbára lé àwọn ẹlòmíì kó tó jẹ ṣùgbọ́n tó ṣe pàtàkì fún wa ẹnì kan abala gbìyànjú ká níṣẹ́ lọ́wọ́ agbọ́dọ̀ kí sáwọn kankan lábà níṣẹ́ lọ́pẹ́ a ó gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tí kò tako ẹ̀sìn wa agbọ́dọ̀ sọ iṣẹ́ tó jẹ́ pé àláàlì ni ọlọ́ni ayọ́lẹ̀ tí náà mọ̀nù ẹ̀yin tẹwà lórílẹ̀ ẹ̀yin mùmí ní òdodo kúlù mímọ̀ fìlà áwùdì àláàlà tọ̀ yí bà ẹ mọ jẹ tó jẹ́ àláàlì ní tó tọ́ lórílẹ̀ ní kẹjẹ tọ̀ yí bà ní ní kẹjẹ ní tó pàtàkì fún mùsùlùmí tí ó bá níṣẹ́ ni pé kó wáṣẹ́ tó jẹ́ halal pé gbogbo iṣẹ́ kó sá ti jẹ́ṣẹ́ kó sá ti mọ́pá ń jalè kó ṣe kó lè nìkan náà níṣẹ́ tí ò da àwọn iṣẹ́ tí ò da ó pọ̀ jantirẹrẹ mákàrí lápẹ́kúmẹ́sì ẹni tó sílé bàbá àjẹ̀bú alikimar tàbẹ̀sí tẹ́tẹ́ ẹni tó sílé ẹ̀dúnìyà kíníkan bet àwọn náà ti sọ́ọ̀bù rẹ̀ lásìsì eléyè ṣiṣẹ́ torí pé tẹ́sí wa sọ ni pé wàlí asilamu rídìsùn mi náà àmì ṣètọ́n ọtí tẹ́tẹ́ àgbègbè tó jọ bẹ́ẹ̀ iṣẹ́ èṣù ni fàjìtẹ́nibù kẹ́yà jìnà sí eléyìí ṣiṣẹ́ torí pé téèyàn bá ṣe yóò di àlọ́dọ̀ náà wá ní. bákan náà kéèyàn ṣe ilé ọtí kalẹ̀ ọtí sì rèé nǹkan tí ó tóbi ní ní ẹ̀ṣẹ̀ ìyẹn náà fi máa ìyá àwọn ẹ̀ṣẹ̀ yókù ni tí ẹ bá ti ń gbé ọtí kalẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ yòókù ni ó máa tẹ̀lé ibi tó ti ń mutí wọ́n parọ́ mbẹ̀ ibi tó ti ń mutí wọ́n ṣe sìnà mbẹ̀ ibi tó ti ń mutí wọ́n gbóra wọn nígbò mbẹ̀ àti pé ibi tó ti ń mutí wọ́n fi tọ́lọ̀ tàbí kí wọ́n fi falẹ̀ mbẹ̀ gbogbo eléyìí kì í ṣiṣẹ́ torí pé Islam ò gba àwọn nǹkan báyìí ní ààyè ìyẹn ló wọlé pé ẹ̀ṣẹ̀ tó rọ̀ mọ́ ọtí ó pọ̀ ọlọ́run bá sùpánú ẹ̀rí àtẹni tí ń fún yàn mú àtẹni tó lọ sọ lọ́tí àtẹni tí ń bá ta àtẹni tí ń bá pọtí àtẹni tó gbèrú gbogbo bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ò máa gba ọ̀dọ̀ wọn kọjá eléyìí kìí ṣe iṣẹ́ tí mùsùlùmí tí ó máa ṣe kọ́nìgbà tí ìbá láti jálè bẹ́ẹ̀ ni kìí sólè nìkan ìyẹn pè ní ìyẹn sọ pé iṣẹ́ tí ò da àwọn iṣẹ́ bíi tí ò da òun náà pọ̀ bákan náà kéèyàn sí ọ̀nà rìbá kalẹ̀ ó pé rìbá náà mọ̀ gbà ń bẹ̀ ẹ̀rí ọgbẹ́bí kankalẹ̀ ẹ máa yáwó èlé àtàwọn nǹkan náà tí ti wọ̀ gbogbo eléyìí náà ìtí mùsùlùmí gbọdọ̀ kíyèsí ni torí pé inú tí ò dání ọlọ́ba sùpánù àtàlá ó ní yá mọ́hàkù mọ́ òrìbà tí ẹ bá ń kó rìbá jọ kò ní lálùbáríkà sọdà ibi tí ẹni máa ni kò mọ̀ tọ́lọ̀ kò sọdà fún yẹn yẹn wáyà ń tọ́lọ́dọ̀ ẹ kọ́ni ìjọba ó jẹ́ kó yé wa pé ní irú nǹkan báyìí kò ní lálùbáríkà anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith Abi Hurairah bàtà mi sọ àwọn sábà mọ̀bìkọ́t àwọn gbáǹkọ́ bí ẹ̀ṣẹ̀ tó yẹ pé máa gbé ní ṣubú wájú ọlọ́run ní tánàbí sọ náà ni pé wàá kìlò rìbà kéèyàn máa jẹ owó èlé ọlọ́run wa subhanahu wa ta'ala pé yáyá lẹ́rìnà ámànù

tẹ́ ẹ̀ bá jìnà sí ẹmọ eré tí ogun látọ̀dọ̀ lọ àtòjíṣẹ́ rẹ̀ tọ́ba lọ́lọ́ ó jáyẹ̀ lógún àbẹ́yẹn fẹ́ kọ́ lọ́n jagun hàn pé ó ti gbé lọ́dọ̀ ọlọ́run ọba nu gbogbo orú nǹkan báyìí àìpè níṣẹ́ agbọ́dọ̀ jìnà sí àti àwọn nǹkan mí náà tí ò bá mú tẹ́ pé àwọn èèyàn lẹ́nu tán rí níṣẹ́ àwọn nǹkan mí wà fáńtà kátàkárà tí islam ò fọwọ́ sí àgbọ̀dọ̀ dédìí ẹ̀ àwọn iṣẹ́ mi wà tí islam ò fọwọ́ sí àgbọ̀dọ̀ ṣe ìyẹn ló fàdé pé tábàlá ṣiṣẹ́ náà àgbọ̀dọ̀ wòye tí ó tọ́ torí pé ọlọ́run bá sùnmọ́ náà tálá kò ní kákẹ́ ṣiṣẹ́ lásán ó ní kúlù mímọ̀ fìlà áwùmí àlàálà tọ̀ yíbà iye tó dáa tó rẹwà tọ́lọ́ ń fọwọ́ sí lórílẹ̀ ní kájẹ́ ká má tẹ̀lé ìlànà èṣù bákan náà tábàlá ń ṣiṣẹ́ náà agbọ́dọ̀ ìtọ́ra ó jẹ́ pé iṣẹ́ ìkòní kọ́ níwá láti má ṣe tọ́lọ́run agbọ́pẹ́sẹ̀ lọ ń ṣe iṣẹ́ rẹ̀ sì da aláàlí ni ṣùgbọ́n tọ́lọ́run náà ríṣe lábẹ́rẹ̀ yìí gbogbo iṣẹ́ tí yẹn bá ti ṣe tí bá ti gba káṣe lọ́n kúrò lọ́wọ́ rẹ̀ kì í ṣiṣẹ́ gidi mọ́ ọlọ́run bá sọ̀rọ̀ náà tààlà yá ayọ́ lẹ́bí iná hámánù ẹ̀yìn tẹ́ ẹ̀gbọ́n náà gbàgbọ́ láàtò lè yí ikú àmúwálùkù wọ̀lá àwòládùkù àǹtẹ̀kẹ̀rẹ̀lá ẹ má jẹ́ kí kátàkárà yín ẹ má jẹ́ kí dúkìá yín ẹ má jẹ́

ọlọ́run láwọn ẹni bá ń sọ yìí kátàkárà ikọ̀ dí wọn àǹzíkìrì ńlá láti mọ́ ìrántí ọlọ́run wa ikọ́ mi sọ́lá àti láti mọ́ kírun yẹn láti fi tọ́jú ọdún láì ṣàpèjúwe pé tó bá ti yá ní ẹ̀sìn ọlọ́run yá ìrun yá fọ́nàrún lè bẹ́ẹ̀ ẹ̀yà àfi kátàkárà lẹ̀ yẹn ló fi wà nú ọ̀rọ̀ ẹ̀sìn kò sí tẹ́rẹ́sì tẹ́ẹ̀dì tí ò ní sọ pé nínú àwọn òwò tó jẹ́ èèwọ̀ ó ní pé lásìkò tá ń ṣe kútùbà lọ́kẹ́yẹ̀ tajà fẹ́ni tó yẹ kó wá jímọ̀ ó lè pé títà ó lè pé nǹkan àláàlì ni òṣùgbọ́n àsìkò tó tà yẹn èèwọ̀ ni ìyẹn ló bàtà ọmọ rẹ̀ tíra fi kí dáná pé nínú àwọn ọjà tó dé wọ̀ ó ní àlùbẹ́ fi wákìtò àlùjọ́mà kéèyàn máa tà kó máa rà lásìkò tí kútúbà jùmọ̀ ń lọ lọ́rùn lọ́gbà tó bá ti pẹ̀rùn yẹn ọlọ́ni ìlànà òde àlè sọ̀láàt mìyàwó ìjùmọ̀ tó bá ti pẹ̀rùn lọ́jọ́ jùmọ̀ tí òun wọ́n fi gorí mímbàrí fádàrò lè ẹ̀fì kátàkárà lẹ̀ àṣẹ látọ̀dọ̀ náà bá ní tí ẹ bá wá lóhùn ṣe bẹ́ẹ̀ tó ń lọ ṣe ẹ̀rí ẹni tó takú ni àti ẹni tó ra nǹkan èèwọ̀ ní tí àwọn méjèèjì ṣe gbogbo eléyìí mùsùlùmí gbọdọ̀ kíyèsí káwọn ní iṣẹ́ kan là ń ṣe ọwọ́ kan là ń ṣe ní iṣẹ́ transport kan ní iṣẹ́ ìjọba kan ní ẹ̀mí tí ni máa ń pọ̀ ní lọ́wọ́ àfi ráyè tọ́ náà bá ń bẹ̀ eléyìí ìtí ò bá mu ni ọlọ́wọ́ tó dá wa tó tí ó ṣàyè yìí tí ó ṣe àyè iṣẹ́ bóòlà bóòlà ti fẹ́ ṣe ṣùgbọ́n náà bá ṣùgbọ́n náà tọ́lá ó fà ilé fún wa káwa ń táàjẹ káàmú lọ ṣùgbọ́n kò gbọdọ̀ kọ dí ìtọ́nà bá ṣùgbọ́n náà tọ́lá tí ó torí ẹ̀dá wa kọ́nà bá ṣùgbọ́n náà tọ́lá kó ṣàyẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين إن رسول الله ẹbí àlàyé tá ń ṣe fúnra wa mùsùlùmí ó máa ní iṣẹ́ àláàlì kan tí ó máa ṣe tó ló fi máa rí àrísìkí ni bákan náà mùsùlùmí kò ní fojú kan tó bá ti tọ́ tó yẹ pé ìgbàláyè tó lọ níṣẹ́ ọwọ́ ní níṣẹ́ ìjọba ní níṣẹ́ káràkátà ní tí ó jẹ́ pé nǹkan tó ló máa ṣe láti máa fi wá ìjẹmu tí ó fi máa bọ́ ara rẹ̀ àbí àwọn tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó kò sí lábẹ́ ni. àná àwọn iṣẹ́ tá à ń ṣe yìí a gbọ́dọ̀ wá ètò tọ́ bákan náà a gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́ dé wa láti máa sin náà ọba. bákan náà nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ó ní ìltìsáàmù àdáàbì islam tá a bá ń ṣiṣẹ́ a mọ òfin ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ sì ṣe gbé kalẹ̀ yẹnu ni Umar ibn Khattab radiyallahu anhu ẹni lásìkò tó jẹ́ kàlífà a máa wà àárín ọjà a máa béèrè béèrè lọ́wọ́ àwọn èèyàn kébò lọ sí ń ta bó lọ rajà dání ẹni tí bá ń ta dáadáa tí ta tí mọ̀ rà ẹni fún kó lọ́jà ni pé haram mọ òfin tó dé kátàkárà agbọ́dọ̀ bákan náà agbọ́dọ̀ tó wá lẹ́kọ̀ọ́ tẹ́sìn kọ́ wa ẹni tí ń ṣiṣẹ́ ọgbọ̀rọ̀ jẹ́ tó ní àmọ́ náà ọgbọ̀rọ̀ lámọ́ náà torí pé tẹ́sí kọ́ wa nu oníṣẹ́ owó lámọ́ náà mọ́ ẹni tí ń tajà náà lámọ́ náà pé kó sáà ti sogundogójì lòun mọ̀ ní tí ò dá yóò pè ní tó dá oníṣẹ́ owó tó ṣe báṣubàṣu bẹ́ẹ̀ ni oníṣẹ́ ìjọba náà nǹkan kó wa ń lò lọ́nà tó fẹ́ ẹ̀kọ́ tí Islam sì kọ́ wa òun kọ́ lélẹ̀ àwọn mùsùlùmí gbogbo táwọn ṣe ẹ̀sìn wa gbọ́dọ̀ máa tẹ̀lé wa lọ ni mẹ́sìn wa dání kò sí pé ẹ̀sìn wà mọ́ṣáláṣí o ìgbẹ́ iṣẹ́ ọwọ́ ní ìta ń ṣe yìí bọ́ bá ṣe gbárí sí ni bọ́ bá ṣe gbọ́n sí ni bọ́ bá ṣe mọ ọlọ́pá sí ni lọ́ọ́ mùsùlùmí ò máa ṣe léyìí o gbogbo bí tó gbọ́dọ̀ wà tó ti múṣẹ́ tó ó da tọ ìyẹn láàyò tó ń ṣe o fẹ́ kọ́ ẹ̀sìn bá lò o ní àmọ́ náà bákan náà o ní òótọ́ yẹn ló fi wá ní hadithi tí anabi sọlá sọ fún wa ní hadithi hakim bin husam anabi ní an bil khiyar àwọn oníkátàkárà tẹ́jọ́ ń bára wọn díìlì pààtì méjèèjì a ní option kan bára wọn lò lẹ́nu dáadáa mọ́làmù yàtà fárọkọ̀ lọ́gbà tó ti túká a ní option láti òun tà ní òun tà mọ́ ní òun rà ní òun rà mọ́ ní. alébìlì sọ́dà kọ̀ tó bá bára wọn lò pẹ̀lú òdodo ìtí mo fẹ́ tà fún yín àbíṣẹ́ tí mo fẹ́ gbé fún yín àbíṣẹ́ tí mo fẹ́ bá ń ṣe bí ṣe ṣe bàbá ìyá náà tó ṣàlàyé fúnra ara wọn bó ṣe tó àti bó ṣe yẹ ànábi ní búrúkà fi ìbẹ̀yẹ̀ ìhìmọ̀ alùbáríkà wọnú kátàkárà wọn káìpé ṣe ọwọ́ náà ni alùbáríkà wọnú ṣe ọwọ́ wọn fàyín kázàbà tó bá parọ́ fúnra wọn oníṣẹ́ ọwọ́ parọ́ fẹ́ tó gbéṣẹ́ fún ẹni tó gbéṣẹ́ fún náà parọ́ fún àbólùtajà ẹni tájàjọ parọ́ fúnra wọn wàkátà náà káìpé nǹkan àlébù kan wà níbi tẹ́tẹ́ fẹ́ gbé fúnra wọn ó pamọ́ anabi amusasala oni mu ìkọ́tí báraka tó bá ìhìmọ̀ àlùbáríkà tí ó yẹ kó wà ń bi ọjà kátàkárà kò ní sí bẹ̀ mọ́ ẹni wá wọlé ní kálukú ṣe kìràkìtà à ń lọ à ń bọ̀ àákan gbórúkọ owó ni ṣùgbọ́n àti kálukú fi ń wá ọ̀nà tá a fi rí kò tọ́ wáyé ká àlùbáríkà ó kéré níbi àwọn nǹkan wọ̀nyí gbogbo ohun tí ẹ̀sìn sọ la gbọ́dọ̀ mójútó abáfẹ́kẹ́ àlùbáríkà wọ gbogbo iṣẹ́ wọ́tà bá ń ṣe ẹ̀rín bó ṣe òkíṣẹ́ náà rí agbọ́dọ̀ fòótọ́ lọ́nà ah, ẹ̀rù kẹ́ntì bá ti ń ṣiṣẹ́ báyìí o gbọ́dọ̀ lóòótọ́ o gbọ́dọ̀ lóòótọ́ o ẹ̀kọ́ sówó aláàlí máa ń ṣe o àfi ká máa parọ́ ká máa fi rí eléyìí tí ò bá mu ni. bákan náà nínú ẹ̀kọ́ náà ìgbà àgbọ̀dọ̀ tá a ṣiṣẹ́ ká ta ọmọlúàbí wa irúṣẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí ò ní ṣe ni pé irúṣẹ́ o ni pé ní sukú wa yóò àbí kíníkà yóò tó bá ti gbaṣẹ́ o ọ̀gbọ̀dọ̀ lòbòrí mọ́ o wọn náà wá wowó àbọ́kùnrin ẹni tó ni àbí báyìí lọ́mọ múra lọ́mọ yọra lẹ̀ àbí ọkùnrin náà báyìí lọ́mọ múra tí ò ní bẹ́sì mú àwọn ìdọ̀ ilé ní kọ́pírẹ́tì o kọlẹ̀bà lè wọ bí iṣẹ́ ń bì ilé yóò bá mú àmì ẹ̀ lẹ́yìn tó yẹ pé ní wọ́n sọ̀dọ̀ ní o pàápàá jùlọ lóbìnrin kí wọ́n bá lè ṣiṣẹ́ ń bí irú àtọ́kọ́ wọ̀ ní owó rọ̀ kọjá kínní owó rọ̀ kọjá olúkún nítorí owó tó náà fẹ́ rí ẹlòmíràn sọ èdè yẹn yẹ̀yẹ́ nítorí tó fẹ́ ṣe àgbọ̀dọ̀ pé nítorí pé a fẹ́ rówó iṣẹ́ lè jẹ́ àláàlì ṣùgbọ́n tó rọ̀ mọ́ yóò fẹ́ di haram ẹ̀rí ó fẹ́ ta ògùn fọyín àbí nǹkan tó ọmọdé ìkẹ́ ọ́rà lọ́rọ́ bá kun nǹkan sójú lọ́rọ́ bá ń jó káàkiri síríìtì sọ́ọ̀tì tó ọmọlúwàbí rẹ̀ nítorí kíni nítorí owó ìkan náà àwọn ọ̀jọ̀gbọ́n nífa àárùn fún mà àárùn fún mà àárùn ó mà ṣe o ó mà jáburú fún yẹn o ṣàkóhùn lè má rí o kéèyàn sọ́ra rẹ̀ lórí ibú mìíràn á dìde tọ̀ àmì nítorí tó fẹ́ jẹ sẹ́nu ẹlòmíì ni ìwọ ìyá ni wọn náà fọmọ rẹ ọmọ rẹ wọn ti ríṣẹ níbo ló ti ń bá kiri promo ní àwọn ọmọ ẹjọ́ ọ̀nà dà nítorí ta lè jẹ́ nǹkan halal ṣùgbọ́n ṣe tí mi ṣe sọ́nà tó dáa ni tó pé irúṣẹ́ bẹ́ẹ̀ ni tí ó jẹ́ pé ìtọ́mọ ló àbíyàn yóò fi ráre ìsìláàmù fẹ́ ká ṣe gbogbo ilé la gbọ́dọ̀ kíyèsí bákan náà iṣẹ́ tá a ṣe a gbọ́dọ̀ ṣe kó yanjú a gbọ́dọ̀ jẹ́ kíṣẹ́ wá yanjú a gbọ́dọ̀ ṣe lájàmbákù tá a bá ṣe lájàmbákù gan ni wọ́n ń jà bọ́lá wá ṣe anábà wọn sọ́lá nínú àhàdísì Shaddad ibn Aws ó ní anábà wọn sọ́lá sọ pé ní kataba Allahu al-ihsan ala kulli shay tó gbogbo ń tábà ṣe ànábì fẹ́ ọlọ́lọ́run kan pé ká ṣe dáadáa gbogbo ṣẹ́ tó bá ń ṣe kẹ́yẹ̀ tó máa fẹ́ pé ta ló bá ń ṣiṣẹ́ yìí ná ta ló bá ń ṣe nǹkan báyìí ná ta lè gbélé Islam fẹ́ nu anábà wọn sọ́lá ó tọ́ nínú mi tó wà ní mújáàmù tọ̀bàrọ́ ni anábì ní inna Allaha ọlọ́run ọba yuhibbu ó nífẹ̀ẹ́ sí ilà amila ahadukum amalan tí ẹ bá ṣiṣẹ́ kan gbogbo ike yìí iṣẹ́ tó kí yẹn ṣe ayò tó fẹ́ náà ọlọ́run fẹ́ kí yẹn ṣe dáadáa kó wuyì kó dùn rí gbogbo ẹ̀rọ àwọn kó ṣe ó kéré ni ó tóbi ni ká gbìyànjú ká ṣe dáadáa ní tó burú oníkéyàn mọ́ ní iṣẹ́ lọ́wọ́ kó wá já tọrọ jẹ kó jẹ́ mùtàsá wílù oníbàárà torí pé oríṣiríṣi táyà fi ń ṣe bàárà lẹ́nu ẹlòmí ó dẹ̀tí ẹlòmí ó fi igbá bàárà hàn pé iṣẹ́ tèmi ìṣeré o ẹlòmí ó sì pàtí ẹ̀ láró ẹ̀rin ẹ̀mẹ̀ wà nímọ̀ ní bàárà ṣùgbọ́n tí ẹ bá wò dáadáa àtọrọ jẹ lòun náà ẹni tó jẹ́ pé iṣẹ́ ti ẹnì kókó náà máa kọrin ẹ̀yin bá ń fowó lé lórí oníbàárà ni o àtọrọ jẹ ni ẹlòmí tí ẹ̀fí ti hàn pé ẹ̀dàpọ̀ ẹ̀bùn mi oníbàárà ni òun iṣẹ́ níyù náà fẹ́ pé ńgbà tẹ ẹ̀rí jẹta ní yánẹ́bà ẹ̀rí lánàá ní gẹ̀dọ̀ oníláàrọ̀ ẹ̀rí tó rí níkọ̀tún ṣíṣẹ́ lòun náà ṣe ìwé ìṣiṣẹ́ o kódà kó lọ ṣàdúrà fún ẹ̀bùn mi torí ọlọ́run ọlọ́run ní díẹ̀ Islam fẹ́ kéèyàn níṣẹ́ ni ìyẹn ló fàjẹ́ pé àwọn kọ̀ǹdíṣẹ̀ yìí mọ́ mú yẹn condition ni mamu mú yẹn tọ́ pé àkótí ẹ̀ á rí pé ó ti ti di nǹkan tó jẹ́ tó jẹ́ necessity ló gbọdọ̀ gbọ́ ṣùgbọ́n pé pé iṣẹ́ wo lè ń ṣe ń gba bára nì abẹ́ tó tẹ̀ wá pàṣẹ ẹ̀ láró iṣẹ́ wo là ń ṣe à ń kọrin nì ẹ sì máa fowó mọ́ lórí kí ni tó ṣe fún wa tá a fi fún lówó kí ni fi ṣe ìlú ìgá lówó ju wọ́n tó ń fún lọ anábà Muhammad sọ̀rọ̀ sọ́lá nínú hadith ibn Umar anábì ní láyà sáà lùmọ́sálà tó bí ẹlòmí ò ní kọ̀ nínú kò ní yẹ kò ní gbò tí ó máa lọ tọrọ lọ́wọ́ àwọn èèyàn hátà yẹ́lùkọ̀ wà tí ìpàdé ọlọ́run lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkíyàmà wà lẹ́yìn sàfi aláwájì ìhì mọ́sí àtọ̀láàmì tí àwọn bá gbogbo ojú kálukú bí skeleton ò dìde kò ní sí kẹkẹ lójú rẹ̀ torí pé iye ojú rẹ̀ ó ti ta dànù láyé yẹpẹrẹ ní gbogbo ẹni tí gba bára ní òfìdílé lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkíyàmà nítorí ẹ ilé yẹ ṣiṣẹ́ yẹ mùsùlùmí gbọdọ̀ ní iṣẹ́ lọ́wọ́ àìníṣẹ́ lọ́wọ́ yìí àmì ẹni tó ti fi sáwùjọ lẹ́ni àmì ọ̀ di alọ́nigbà àmì ò di pé ọmọ jásẹ́tì mọ́yàn lára àmì ò di pé ní ọmọ fọ́dé mọ́yàn lórí ìgbà tó yẹ kó ni ká kíyèsí pàápàá jùlọ àwọn òbí ká gbìyànjú ká fi ṣe láwọn ọmọ wa lọ́wọ́ bó mùsùlùmí tó bá sáà jẹ́ halal àbẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kó ràn wá lọ́wọ́ kó fún wa ní ìjẹ̀mú lọ́nà halal owó tẹ kálukú à ń ṣe níṣẹ́ tí tí yóò dá kọlọba sùpánà tàn kọ́ sáà fi àlùbáríkà sí fún wa ìtòkù díẹ̀ káàtó tẹ kálukú náà mọ̀ pé ààyè yìí mọ̀ kù díẹ̀ káàtó kọlọ́njẹ́ ká lè filẹ̀ kó dáa padà síbi halal kí ó yọnu wa láyé àti lọ́jọ́ pé dáa kíámà wa wa sallama ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.